atọ́lọ́dọ̀ náà ọlọ́run bá ti tó ti atọ́lọ́ kí a ti jẹ̀fọ́ àníbọ̀ àwọn sẹ́lẹ̀ sọ́lọ̀ lọ́rùn àìwò sẹ́lẹ̀ tí ọlọ́run bá ti tó bẹ̀ àti àwọn àti àwọn ìjọ àti gbogbo yóò tó ìfúlá fi òkúté jọ wọn. níbi الحمد لله رب العالمين ẹ̀yìn ẹ̀kọ́ ọlọ́run ọlọ́run àti ṣe pé òní ṣe ìtọ́jú gbogbo ẹ̀dá pátápátá lónìí ọ̀nà àti ṣe àyẹ̀wò oríṣi mẹ́sàn-án lórí abala ayàtì ìyẹ́rọ́ ṣe àlẹ́mí ẹlẹ́ẹ̀kẹwàá tá a mẹ́nu lé níjẹta òun náà la tún bá lọ ní àná onáà la fẹ́ tẹ̀síwájú lórí ẹ̀ lórí onáà ní wípé má àkàrà àkàmẹ̀lẹ̀ àádám má àkàrà àkàmẹ̀lẹ̀ àádám wà á fèrè bí àdìwá ìkúlẹ̀ sí. èpè oríṣiríṣi táwọn ẹ̀dá pín sí ìran ìran wọn ọmọ kọ̀ọ̀pọ̀ ọlọ́ọ̀nì kan ló mọ lábẹ́ ìran kọ̀ọ̀kan ìpín oríṣiríṣi tó ń bẹ lábẹ́ wọn táwọn náà tún jẹ́ pé wọ́n tún ní nǹkan tó tún dá wọn yàtọ̀ lábẹ́ ìrànlọ́wọ́ kan táwọn náà tún jẹ́ ìrànlọ́wọ́. a ti ṣe àyẹ̀wò sí àwọn ẹ̀dá tọ́lọ́ ń dá sí sánmà èyí tá a fojú rí àti tọ́lọ́ ń fún àwọn òpa rẹ̀ inú èyí tá a fojú rí níbi òòrùn ní òṣùpá tọ́wà lókè wa sí ìràwọ̀ àti sáwọn gbàgbé ọkọrẹ ẹtù yóò atẹ́gùn ti ń fẹ́ lásìkò ti ń fẹ́ nílẹ̀ nínú ìtọ́nà sọ fún wa òun náà ni àrùsí ọlọ́run kúrìsì ọlọ́run lókè ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ pé ìyapa ń bẹ lẹ́sọ̀ àwọn àrùsí náà lórí wípé tí àrùsí náà ní kúrìsì àbọ̀yàtọ̀ sára wọn. bẹ́ẹ̀ náà ni àlùjánnà àti fífẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà náà làwọn á ṣe àyẹ̀wò àwọn ẹ̀dá tí bẹ́lẹ̀ a ti bẹ̀rẹ̀ pẹ̀lú ilẹ̀ gángan fúnra ara rẹ̀ nípa bọ́lọ̀ ẹ̀dá rẹ̀ tó kójọ sínú àti bó ṣe rí àti títóbi rẹ̀ tó ti bẹ́ẹ̀ àwọn kankan tó ti bẹ̀ jẹ́ tó tóbi jùlọ. bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà náà làwọn àwọn tó wá tá a kà wọ́n lórí àlámọ̀ yìí. àwa wòye sí àwọn ẹ̀dá ọlọ́run tí ń bẹ ńlẹ̀ a sọ pé àwọn kan bẹ tó ṣe yí pé ọlọ́dọ̀ọ̀rọ̀ ni wọ́n wọ̀ lẹ́mìí àwọn kan bẹ kọ́ lẹ́mìí ìran àwọn tí ò lẹ́mìí yẹn àwọn náà kórìkì ibẹ̀ láti sọ̀rọ̀ àti àlùmọ́ọ́nì tó ń bẹ́nu rẹ̀ àti òkè àti òkúta àti àpáta bẹ́ẹ̀ náà sì lè pẹ̀ gángan fúnra ara rẹ̀ asọ̀rọ̀ ń pa ẹ̀ asọ̀rọ̀ ń pa omi àti atẹ́gùn àtòlú ìyànmá làwọn ń àwọn àyà Quran tó ń tọ́ka sí ìtọ́jú tọ́lọ̀ ń ṣe lórí ẹ̀dá pẹ̀lú títí tó ṣe àwọn ìfẹ́yà àti ìjẹun lòlò ayé àtọwá kan náà ni ayé àkọ́kọ́ tọ́lọ̀ sọ nínú túrọ́tù nìta tọ́lọ̀ bá àlejòọ́lá tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitani rrajim bismillahir rahmanir rahim ya ayyuhan nasu ittaqu rabbakumul ladhi khalaqakum min nafsin wahidah wa khalaqa minha zawjaha. وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا ọlọ́ni ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ nígbàgbé ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀tẹ́kù rọ́bà fún ẹ máa bẹ̀rù olùyìn olùtọ́jú yín alẹ́bí kọ́lábà fún mi náà fi ń wá ìdá sókèké láti di ẹ̀mí kan náà ló fi dá gbogbo yín ara rírì ọlọ́ọ̀ni ọ̀dà yín látara ádámù àlẹ́kàrà sọ̀tà tọ́ba wọ ọlọ́run tó lè dá gbogbo alẹ́ kan náà tí ò ní di ká tẹ̀mọ́ wá látara ádámù gbogbo wọ́n wá yá ilé ẹ̀kan náà ká ló yá ilé ẹ̀kan náà láti ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ẹ̀kan náà ṣùgbọ́n nínú rírì lọ́lọ́run rí ẹ̀dá nínú àmójútó tó ti fẹ́ dà iná ìdí pé kò dá náà

látara rẹ̀ náà lọ́lọ́ ti tó ti dá ìyàwó rẹ̀ fífi Hawa wàbàtà nínú àrùjáàlà ń kẹfì ọ̀hún wọn ní sáà lẹ́yìn ìgbà náà lọ́lọ́run wá pọ́nká lórí ẹ̀pẹ̀ àwọn ọkùnrin tọ́pọ̀ àti obìnrin tọ́pọ̀ yẹn pé ìjáàlà ń ọ wọn ní sáà ń ọ àwọn ọkùnrin wọn pọ̀ àwọn obìnrin náà pọ̀ ọlọ́ni wa takuláha lẹ́ni ìtàfà alúnàbí ìwàlẹ̀ àràkà ẹbẹ̀rù ọlọ́run tẹ́ ẹ máa fi ń bẹ̀rẹ̀ ayé tẹ́ ẹ máa fi ń rọra ayé gbàdọ̀ bá sọ̀rọ̀ bá ka ọ́ látọ̀ fẹ́ tọ́ fẹ́ ìgbà mọ́fọ́ lọ́n bè ọ́ tọ́ yẹn bẹ̀rù ọlọ́run yẹn wàlẹ̀ àràkà ìdí ẹ sọ̀rọ̀ afún ẹ má ọjà iná lọ́ha kí a náà lè kọ́ mọ́ ọlọ́run ọba ọba tí gbogbo yín pátápátá ni o tó ń sọ tẹ̀sí lápọ̀lẹ̀ fún ọlọ́run ti àkíyèsí wa lórí ìtọ́jú tó lórí ọmọ ẹ̀dá ènìyàn pẹ̀lú bó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ẹnìkan ẹnìkan ó sì fi rẹ̀ fún wọ́n sì jọ ń tẹ̀mí lórí ọlọ́run sọ̀rọ̀ pa àwọn àjùjọ nínú sórọ́sì ẹ̀ẹ́dẹ́gbẹ̀ eh, àyà eh, twenty seven ọlọ́run ní wàlí jáánà kàlákùnáhù ní nkọ́bẹ̀ mí nàárì sàmù àwọn àjùjọ nínú àwa náà ládá ìran wọn láti tipẹ́tipẹ́ àti dá wọn sáájú ẹ̀yọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn mí nàárì sàmù láti di iná tó ṣe pé kìí ṣe èéfín ibẹ̀ láti dá wọn kìí túmọ̀ sí pé ní ẹ̀dá ọlọ́run ní ẹjọ́ tó yé pẹ̀ nílá ìbẹ̀rù onígbàgbọ́ tí onígbàgbọ́ ti kọ̀ọ̀kan lọ́run àwọn yẹn ní pẹ̀kẹ́ láwọn onígbàgbọ́ ti láwọn pé sọ̀gá ìbẹ̀rù pé àwọn ọmọ ẹ̀dẹ́yìn ni àrùbájọ ń bẹ fún ìgbà àti sọ̀rọ̀ sọ́pọ̀ lórí ẹ̀ ẹ̀ tí ọ̀bá rí ilé ayé tí ọ̀bá rí ilé ayé lè mọ̀ ẹ́ tó sọ̀gá ìbẹ̀rù àwọn tó bá rí ilé ayé yọmọ ká ìjẹun bẹ tí wọn pè sí yẹn lọ́ọ̀kan láì torí ó ti dàrú mo ọrụ tó pé tí pè yóò tó tó bá ní ọ̀sán ṣé àwọn aláṣọ tó fẹ́ lára rẹ̀ tuntun àti gbogbo dídàgbò orí ni ọjà yóò wà rẹ nìkan tí nǹkan ṣe wà ní rẹ ti lọ́wọ́ ayé mú rárá o àwọn nǹkan mi bẹ tó wà ní sọ̀rọ̀ àwọn yẹn lọ́pọ̀ jù ṣùgbọ́n ìkọ̀ kángbà mi ọlọ́run àwọn àbìsọ́lá tó wá lórí àwọn tó wà lórí ọlọ́ọ̀bá àlejò ọlọ́sọ pé wàlà ànàámà kàlàbìnà àlàfún bí àdékò wàmánà bírù wà níbi àtàkùn àwọn ẹranko tá à ń jẹ yẹn gbàgbé mọ́tòlá ànàám àwọn adábà àwọn ẹranko tá à ń jẹ ọlọ́ni àwa la dá a fún yín ẹranko tí èdè ti jẹ náà àwa la dá fi adi fún ìgboro ara ń bẹ lára ẹ ìgboro ara ọbẹ yẹn ọbẹ lára ẹran tá a dá fún òun náà ni lílò tí wọn lo irun irun rẹ láti fi fi òwò ìfẹ́ ọjà lọ sí òwò àbí aṣọ bẹ́ẹ̀ náà ti lè òwò kí ẹ máa kó sínú bẹ́ẹ̀dì níjọ́ wọn a máa ṣe ìnínà látara wọn yẹn. níta míìtì nù ya ọ̀pọ̀ jáǹtirẹrẹ ọlọ́pọ̀ sànù wa ni àwọn tá a mọ̀ ń jẹun ọ̀rọ̀ kala ọ̀rọ̀ kala ń jẹun ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ajé là ń tún jẹ ní alẹ́lẹ́yà tó bá ti lọ síbi tó bá lọ rẹ àwọn alápàtà ti wà bẹ́ẹ̀ kọ́lé fẹ́ẹ́ bọ́ wọ́n bu awọ rẹ̀ ó ti níbi tí wọ́n fi bí ó ti láwọn kọ́mìnì tí ó pè yọ yọ awọ àwọn tí ó lórí inú wọ́n jọ yọ ọ̀pọ̀lọpọ̀ sàjáàdà dáńtì rẹ̀ látara àwọn ẹran tẹ ẹ bá rí sàbí àríwí àgbà tẹ ẹ bá rí sọ́ọ̀bù mi ó lè jẹ́ gbogbo mi gbogbo tó mọ́sálásì kò sí ìkankan bẹ̀rù sàjáàdà tí ó kúrú mọ́sálásì yìí ìwọ̀n gbọ́dọ̀ jẹ́ pé tiwa àti àti gbẹrù sí àti túndàlù. tọ́jẹ́ pé iṣẹ́ ní fáwọn èèyàn bíi ẹ̀ńpọ̀lọ́mẹ́ǹtì ló tún dé òun níjọba wa ní ẹ̀rọ fún ẹ̀rọ mọ́ òun ẹ̀ńtí ọ̀bá fọwọ́ rẹ̀ lẹ́ àti ìfúnjẹ ẹ̀sìn òun rẹ̀ lẹ̀ àwọn kan kó tọ́jẹ́ pé wọ́n ẹ̀ wọ́n gan awọ ọdẹ ti bàtà báàgì látara àwọn àwọn tí wọn sì máa ń fa wọ àmọ̀tò òdodo ọ̀rọ̀ wọn sọ wọn ní kò sáà fà yín ọ̀gá lára kan bọ́yá tòótọ́ ni o bọ́yá tí wọ́n lè bá rí àwọn lò fún iṣẹ́ ẹ̀sìn ẹni o ọlọ́ọ̀dẹ̀ lọ́wọ́ ìwé mi máa kókó ti yè pẹ̀lẹ́ yẹn bú ẹnu yọ láǹfààní jẹ kó ti yè pẹ̀lẹ́ yẹn bú ẹnu yọ láǹfààní jẹ ìpẹ́ náà ti fún wa ní ibi ẹni tó gun mímáàgì yẹn ogun tí wọ́n dájọ́ yẹn òyìnbẹ́ wà ń bẹ̀ <laughs> so ìtafẹ́ ló bẹ̀ ìjọ ní ìgbòòrú ara ń bẹ́ẹ̀ fún yín nípa ń tẹ́ lò ó fún wa máa ná irú àti àwọn àǹfààní tó pọ̀ nátúrà nìyẹn ó sì jẹjá fún un àwọn àǹfààní tó pọ̀ tí ò sí sọ tán ọ ń fún ni nínú náà lẹ́yìn tí mo máa o ẹ má jẹ gbogbo ẹ̀ ẹ má jẹ ọlọ́run tó ẹ̀jẹ̀ lẹ́jẹ̀ nínú ẹ̀ ẹ̀ máa fi tó ń jẹ tó nínú ẹ̀ náà láti tó ń jẹ tá à ń jẹ ẹ wòye tá à ń jẹ lójúmọ́ ní kátó wá sí kátó sí ògbólé ayé bẹ́ẹ̀ náà ni wúrẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn oríṣiríṣi ìtọ́nà ti ní fún wa lára حين تريحون وحين تسرحون ẹ wà ń bẹ fún yín bẹ kẹ ẹ كم fi tọ̀tọ̀ àwọn tí ẹ máa ń jẹ ẹbí tí ẹ ń bọ̀rọ̀ fún mi tí ẹ ń bọ̀ tẹ́tẹ́tẹ́tẹ́ ó ti ọ̀tọ̀ oríṣiríṣi ti la ọlọ́run ní ẹ ń bẹ fún yín bí kálukú fi ṣe pẹ̀lú mọ́tò léèdì ẹ̀jẹ̀ ògùn májúlì ẹ̀jẹ̀ ògùn fólúgbò ẹ̀jẹ̀ ògùn gáfúlì lóríṣiríṣi táwa náà wà ń dára tọ́wọ́ dàbí dábùbà fún wa. hina torí runa náà nígbà tẹ ẹ bá ń jáde nírọ̀lẹ́ wáyé nàta sọ̀rọ̀ fún un àti nígbà tẹ ẹ bá ń jáde láàárọ̀ àrọ̀wáhù ìnìrọ̀lẹ́ àfẹ́rẹ́kù kínyìn ọkàn jáde lásán ọba àjẹ àárọ̀ ọba àjẹ rọ̀lẹ́. tọ́lọ́n tọ́lọ́n tó sọ́n أثقالكم إلى بلد لم تكونوا ببالغيه إلا بجسد الأنفس إن ربكم لرؤوف رحيم àwọn dábàá yìí wọ́n ó tún máa bá yín gbé òbítíbitì ẹrù lọ síbi àwọn àlù tó ṣe yí pé ẹ lágbára kẹ dédé àgbẹ ní wàhálà tó pọ̀ níjọ́ àwọn àgbàlagbà tí wọ́n ti wà láyé o wọ́n ní àrẹ́sẹ̀pá ní ìlú ga lòdì ìdìbò yẹn tẹ̀ pé ọbẹ̀ ẹ̀kú dábàá kankan wọ́n kó yẹn wọ́n ní kì í pé yẹn wà á rí dalẹ̀ rárá o wọ́n ti kú lílá ọ̀rọ̀ títí ọ̀pẹ̀ wọ́n dé ìlú láti bàjẹ́ ṣùgbọ́n nígbà tẹ́ bá ní dábàá dábàá tí ó ti fún yín pẹ̀lú mọ́tò tọ́lọ́ ń rọ̀ fún àti tó kílẹ̀ fi yorùbá ti pọ́ọ̀mù yìí èyí tí wọ́n ní ní Indonesia wọ́n ní ní wọ́n ní ní Britain lọ́jọ́ tó ń tiẹ̀ ó tún sáré ju ó tún sáré ju mọ́tò lọ bí magnet jẹ́ bá ti túlẹ̀ báyìí fóò kò ní pẹ́jọ́ mi jẹ́ni ṣùgbọ́n kò sí bọ́ sọ̀rọ̀ o à kò ní bọ́ sọ̀rọ̀ à kò sí bọ́ sọ̀rọ̀ bọ́ sọ̀rọ̀ bí wo <laughs> ibi tí ó ti dúró ní bọ́ sọ̀rọ̀ kò ní dúró lójú ọ̀nà ìbéèrè ń pọ̀ jù lọ. tó ìwà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ abẹ́ẹ̀lẹ̀ ti ní abẹ́ẹ̀lẹ̀ ni ni wọ́n ti fún eré burúkú ni ọkọjá ti mọ́tò bàálù nìkan ló tún ní sáré gbogbo development yẹn lábẹ́ ọlọ́run tó ti yẹ dáadáa ni yọ máa gbé ẹrù ńlá ẹrù ńlá tó lè tó lè wọn wà wọn kàá bóòlù adébílẹ̀ ìdèbí iṣẹ́ ìṣe ìdíkẹ́ iṣẹ́ rẹ o bẹ́ẹ̀ náà làwọn dábà làwọn náà máa lu ẹrù lájọ ṣùgbọ́n àwọn dábà ò lè lu ẹrù tí mọ́tò òkú lè ṣe àdìfẹ́ yìí abẹ́ ẹ̀kọ́ ni nígbà tí ẹ ti pọ̀ sí táyé ti ní bùkátà tẹ́lú tó pọ̀ sí lọ́lọ́ pé títí brain wa kó dìbẹ̀lọ́pù lọ́bẹ̀ lẹ́yìn bàtà wo àwọn ẹ̀dá ọlọ́ọ̀nà rẹ̀. ẹnì kan Nàìjíríà lọ́dún kan Saudi Arabia ni wọn gbọ́dọ̀ wọn Saudi Arabia ni wàhálà tí wọn fi ń pa ewu tó pọ̀ jù mọ́ ká àwọn alálàájì ebi ká dúdú àwọn tí wọn fẹ́ lọ jẹ́dà Nàìjíríà ni wọ́n máa gbẹ́rù wọn lọ fún ọ lọ jù mbẹ́ wọn ò tún mọ Nàìjíríà ń tẹ̀lẹ̀ tó ẹrú pọ̀ aa ọkọjà bẹ́ẹ̀ àwọn táwọn alọ́pàdé wọn nítorí ìpín ìjìrá ní Mọ̀jìnà tẹ́ bá kiri bọ́ọ̀sì jẹ́ ọ̀dẹ́rú báyà á lọ jókòó lè jẹ́ Nàìjíríà wọ́n yẹ báyìí tó bá ti ga báyìí ẹ̀yìn rẹ̀ ká ti Nàìjíríà ní bọ́ọ̀lù ojú wa ti tù wá pẹ̀lú àwọn ìjọba méjì yẹn sọmọ ìlú wa ọ̀gá ah, kí ló dé fẹ́ kó bọ́ọ̀sì ẹ̀yìn nàìjíríà dàgbà ah, ṣé àjùlẹ̀ wa fi àjọ wa tó wù àti kékeré la rí wọ́n bá fẹ́ mú ẹrù kan ní ẹ bá ní wọ́n sì gbé ẹrù kan sí iye tí wọ́n fún wọn bóyá bí fifty kg ní ẹ fún ọ ni ti lé yóò yọ ọ̀sán ẹ̀ tó a mọ̀ lórí ẹ̀ ó sọ̀ ti di ẹrù yẹn ó ti pààkì ẹ̀ nàbà ní kó gbé sórí kiri bí ọba lè dàgbé ẹrù yẹn ò ti dé pé bọ́yọ̀ wá wúwo lẹ̀ bọ́yọ̀ wá gbà lẹ̀ ó lè dàgbé dìbò ẹnìkan kún kún tó lè gbé ìjẹta àwọn kí ẹ máa lọ àdìsí bẹ́ẹ̀ láti wà bá sáà ní nǹkan lè mọ̀. àtúntìra odidi mọ́tò tó fi títí tiẹ̀ ọ̀tọ̀ ni ẹ gbé ọ̀tọ̀ gbé lẹ́kùn ọ̀tọ̀ gbé ní táwọn ẹni títí tiẹ̀ ń ń ń òfin kíkà ìwé àwọn nàìjíríà báyìí ó ti wá di ó ti di ó ti di àpò tí ẹ má sábà táwa yọ bọ̀ gbé yọ bọ̀ tí kì í dilẹ̀ rà sípàdé ti rẹ̀ láyé mẹkáníìkì jẹ́ olùdarí jẹ́ ẹ̀ ẹ wo wu ẹwù táwọn ọmọ ẹ̀sìn tọ́gbà ànábi adáhùn bá ń gbé tí èèbá ti pé tóbi ọlọ́run tó fi ń sàánú wa tàbí rí dábà gbé nǹkan yẹn àti àwọn tọ́lọ̀ ń sọ ọjọ́ innovation ní ẹ̀wù tójú ìbámu rí lọ́lọ́run ní wàtá nílùú asọ́ọ̀lá fún àwọn dábà yìí wọn a máa gbé àwọn ẹrù yín tó wúwo ìlà abálàjì ńlá ń tẹkùnú bíbá àgbègbè ìlà àbíkí kele àǹbó ìlà abálàjì ń jáàrú ẹ ẹ jáàrú ọmọ ìdìbò nìyẹn abẹ́ẹ̀kọ́ ni gbogbo júmùlà tí mo kà tífà lọ jẹ́ fún bálàjì ọjọ́ tífà fún torí pé ẹ júmùlà kìíní fèlíyà ni ó ní wàtá mélòó àtúntò ọ̀làkùn ó gbé ẹrù ní ilà abádàdé lọ síbi ìlú kan lámùsàkú òdìgbà lórí ìlú tó ti pé ẹ̀ẹ́dì débẹ̀ fúnra ara yín ilà àbíké kele àǹfò àbí kẹ́ẹ̀kì wàhálà tó pọ̀ kẹ́kẹ́ mi ara yín wàhálà ìnà rọ́bàkà dájúdájú ìnà rọ́bàkùn ìnà rọ́bàkùn dájúdájú ọlọ́mọba yín tọ́jú olùtọ́jú yín tọ́jú olùwẹ̀ yín lára òwúrọ̀ yín aláàánú ni àti rahmatu àti rahmatu àti safakatu ìdúmọ̀ náírà ni ni wọn lọ́dọ̀ àwọn olùgbà wọn mọ̀ pé ìgbà mi àlèlélé bá àlèlélé báyìí ọlọ́wọ́ àníwá lẹ́ka ìlà wa níbi ìgbà àlàwà lẹ́ka àbúyàrá ní sẹ́ríkà bu ha wà sí iná dánú wáyà olùkọ́mọ aláàtà àlámú ẹ̀sìn àti ìbáka àti kẹ́tẹ́kẹ́tẹ́ ọlọ́run dá wọn kẹ́ ẹ lè máa bù ú wọ́n sí iná ta kẹ́ ẹ ti máa fi nǹkan ọ̀rọ̀ wàyà kọlùkù máa là làálà mú. àwọn nǹkan bí bẹ́ẹ̀ ẹ̀ lè máa jù tọ́lọ́run ti tún dá wọn. lára ìtọ́jú ọlọ́run bá fún ẹ̀dá náà ni. ọlọ́run tó ń bá sọ̀rọ̀ lórí eléyìí nínú kúrátù náhàlì àyà sixty six dé nine àbí tẹ̀lé o àlè sọ gbogbo ẹ̀ náà. ربكم وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرد ودم لبنا خالصا سائغا للشاربين قالوا إن لعبرة أروتني أتم بكم العبرة الأروتني الاعتبار لبنا العبرة لمجيوجي nínú èdè lágbára ọlọ́ni wa yìí ti ní ẹ̀dákùn sílẹ̀ àdáhàmì làrí ìrọ̀ tani àríwò tó yẹ gbẹ fún yín níbi àwọn ẹran tọ́lọ̀ ń dá sórí ẹgbẹ́ yìí lórí fún mímọ́ àbí kòkòrò ní a ní bẹ̀rẹ̀ ní fásitì ìwádà lábàdàn sáàlì fún sáàìdà lè ṣàbí. àwọn ọlọ́run à ń fún yín mu nínú tọ́wà nínú tọ́wà nínú ìran. tọ́wọ́ àpò ìran pọ̀ ṣùgbọ́n nínú ẹ̀ àwọn ọlọ́wọ́ bá ń fún yín mú ń bẹ̀ nítọ́jẹ́ káàlì fan wàrà tọmọkẹjá ọyàn ẹran wàrà tí ń jáde láti bí ọmú rẹ̀ yẹn àṣekọ́mọkẹjá nǹkan bí omi ti prọfẹsì yẹn látọ̀dọ̀ ọlọ́run lórí ìkàlẹ̀ tọ́jú ẹ̀yọ́ máa lórí àgbà. sáàyè gan tí ó fàgbére lọ́nà ọ̀fun lè ṣàrìbí fáwọn tí wọ́n mú. ta ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní ìwọ tó fún ọjọ́ ẹran ní ìsìn tó ọmọ ẹran tó rí búdú ní òsì ìwòsàn eh, lọ́wọ́ crown kọ́ ni crown crown náà wà eh, àti kiri kini kan <laughs> ọ̀sára tó mú ó sì láǹfààní kí n ti fara ọmọ tí ọba rí ọyàn mọ̀mọ́ àbí nítorí mò ń ibi fúdù náà rẹ̀ ti bẹ̀rẹ̀ kọ́ èròjà oúnjẹ ọlọ́run pè kára ọ̀yẹ̀ ẹran fún òpó lọ́rọ̀ èyí ó fi kó nídìí omi tí ó lò nídìí carbohydrate tí ó lò nídìí protein tí ó lò nídìí fáàtì ọlọ́run ti pé gbogbo ẹ̀ lára ọ̀yẹ̀ ẹran nínú wọn máa fi dàgbà kọ̀ọ̀kan bíi six months gẹ́gẹ́ táwọn ọmọ onímẹ̀sìn sọ ó lè máa kódà wọn ní òní di omi ọkàn ní èké ọ̀gbà nígbà tó bá ti tóbi ọmọ oṣù mẹ́ta mẹ́rin ìrìnlẹ̀ ẹ̀dá máa fún lómi díẹ̀ ìbáwọn dọ́tọ̀ ní ìfò àtàwọn omega kò níbi ẹ̀kú kọ̀m̀plétì mọ́ kọ́mẹ̀ máa mú ọyàn lábẹ́ ẹwu ẹwu ẹwu ẹwu ẹwu ìfọ̀sọ́lọ̀ òsì kọ́ máa nẹ́bi ọlọ́run ní yẹn ó jáde látara fárísì ìgbẹ́ ẹran wádàmí àti ẹ̀jẹ̀ oúnjẹ náà ní ọjẹ èyí ó di gbé ó di gbẹ èyí ó di ó di èyí ó di ẹ̀jẹ̀ ó di ẹ wo títóbi ọlọ́run Allahu Akbar láàrin àti péréte obìnrin tí bá kọ́ ọmọ lọ́yàn yọ ògbọ́dọ̀ mọ́ máa jẹun dáadáa tó mọ bá mú yàn lọ́pọ̀ tó láàrin oúnjẹ tó jẹ lónìí sọ́la iná ìní òtún lọ yàn jẹ́ ọmọ ọ̀sà mọ̀ tí ó tún máa tẹ̀lé ìní òtún máa dàrú tó ń bọ̀ ọmọ ọ̀sùn bá sì dì ìṣẹ́ tó àti tí ó tún máa dàrú ẹ wo títóbi ọlọ́run ẹ wo processing ọlọ́run ìwọ náà wàá máa tí nǹkan kọ́ ọdún jẹ́ bẹ́ẹ̀ kọ́ ọ̀dà oúnjẹ sí i gbogbo ntọ́ bá ti dìbò ọjà kọ́ wa pósẹ́sì kọ́ wa pósẹ́sì ìjọ gbẹ̀gbẹ̀ èdè ojú ìgbẹ̀ èdè ojú ìtọ̀ àti èdè ojú ìgbẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni àwọn yúgọ́ọ̀tì ní ìta bá mu à ìyá jẹ wá sí yóò ti rà ẹ bá ti ti lọ ní ojú ẹ̀jẹ̀ wàláhì ìgbọ́lọ́gbọ́ra torí pé ìmí ìgbẹ́gbẹ́ pé powder lásán ni ẹ lọ púpọ̀ wọ́n yẹ pé powder yẹn kì í ṣe purely milk gan yóò máa bá kìlọ̀ lẹ́nu àtẹ̀yìn eléyìí bọ́ọ̀lù náà lè lè tó yọ lọ. igbọ́ọ̀lù tó ń fẹ́ fún díẹ̀ ló fi yàtọ̀ sí milk ṣé náà wàá lọ́wọ́ ń fa tìkọ̀ ó sọ wá bá yín kó ṣúgà sí ẹ̀ẹ́dẹ̀gbẹ̀sà fẹ́ kí ìdìbò tó bá yín kó sí gbé sàwọ́dí tí ẹ bá produce ẹ láàrin two three hours náà gbọ́dọ̀ mọ́gbé nu fridge yọ bàjẹ́ ni bí ẹ bá jẹ pé wọ́n gbé ní sínú fridge tó wọ́n ó sì kọ iye ọjọ́ tí ó lò bíi méjì mẹ́ta mẹ́rin kò lé lọ sẹ́kán yóò ti bàjẹ́ yóò ti condemn àwọn tí wọ́n sin ẹran wọ́n wàá gbà tí wọ́n máa dàgbọ́n ọ̀dọ́ máa kó fẹ́ràn <laughs> báwọn yẹn ti lẹ́nu wọn tó lè jẹ́ olóṣù mẹ́fà oṣù mẹ́fà di oṣù mẹ́fà lọ́yà lọ́lọ́dún kan lọ́dún hmm. ó ti yàtọ̀ gédégbé láàrin bí ọ̀sẹ̀ sísìn náà ni ó ti yàtọ̀ ẹ̀rọ àti ọwọ́ àti tẹ̀tẹ̀tẹ̀ ni lè ọzọ ọlọ́run lọ́mọ làwà o orí ọlọ́run káàdì kàǹfààní láàrin náà nígbà tí ibi kan bá ti wọ́ àìmọye nǹkan ọlọ́run kọ́ àbábá gbùdù wà ọlọ́run ni wà ní àti nàbí ilé wálé تتخذون منه سكرا ka حسنا إن في ذلك لآية لقوم يعقلون ọlọ́ni nínú ètò nàbí ètò dàbínú dàbínú níbi títóbi ọlọ́run ọjọ igi rẹ̀ ọjọ igi ẹ̀yìn lọ́dọ̀ wa igi ẹ̀yìn. tiwa ètò tiwa ó ti yàtọ̀ sí tiwọn gédégbé nínú ìmọ̀ ọ̀tọ́lọ́ ni àdìgí rẹ kòkòrò rẹ ọjọ́ ti dàbínú náà ṣùgbọ́n tiwọn dàbínú ọyọ tiwa ẹ̀yìn ni ó mọ̀ wá <laughs> tóbi ọlọ́ àwọn wa ní igi tiwa àwa náà ní a bá gbé igi tiwọn síbi ẹnìkan ó gbìn ní ọ̀nà láì yọ àbàbà mi tẹ́ njẹ́ o ti gbóló bẹ́ẹ̀ yẹn fẹ́ mú níjẹ́ ló ti gbóló láì láì láì lò sí ìtẹ́lẹ̀ àwọn kẹ̀kẹ́ bá wa ti gbó aa lọ́sọ̀ ẹ̀mí kí ló ṣe tó tọ́kàn rẹ ti ń pè wọ́n jẹ dàbí nù. ó ní ìdí òrùn tó lágbára tó ju èsì náà lọ́dọ̀ ju wa lọ ó ní ìdí òrùn gidigidi bẹ́ẹ̀ bá sì fi ìkànnà ti akọ kẹ́ẹ̀dúwà látàbó láti kẹ́ mọ́ fi là á tú ẹ ẹ lè rí nǹkan ẹ lè rí nǹkan tán. bọ́lọ̀ ti fi nìyẹn ọlọ́ni inú èso dàbí nù yẹn àti ti iná grape tẹ̀síma tẹ̀sẹ̀fì dúró náà bí nínú sàkàrọ̀ ìtì máa ń fún rírà ẹ̀ máa ń mú láti máa ń fún yẹn rírà ẹ̀ máa ń mú láti bẹ̀ yọ ọmọ pàyàn bí ọdún wàrìsìmọ̀ kàkánà ètò tó jẹ́ àǹfààní tó dáa tí ó wúlò fara yín ẹ̀tún mú látara ẹ̀ náà tó náà dàbí nù tí wọ́n jẹ́ mẹ́ àforíṣiríṣi nǹkan tí a tún ní kàǹfààní látara ìdí rẹ̀ àbí látara ewé rẹ̀. inna fi dhalika la ayatan ní kàwé yàfínú. àwọn àmì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ bá nílà àká yìí ẹyọ kan.

òun dàbí ẹbí ọ̀gẹ̀dẹ̀ tó ọ̀gẹ̀dẹ̀ yà ọ̀gẹ̀dẹ̀ kọ́ dábà tí ò sí kàná ṣùgbọ́n síbẹ̀ ẹ̀ mọ̀ ẹ̀jọ́ rẹ̀ gbígbà tẹ̀ ń jẹ ọbẹ̀ súnmọ́ àgbọn ọbẹ̀ súnmọ́ àgbọn lẹ́nu lórí ẹ bá ti jẹ́ tọ́tẹ̀ bá fẹ́ gbèrú tẹ bá túlẹ̀ báyìí bí bí ètè oúnjẹ àgbọn náà lẹ́mọ̀ rí lẹ̀ lẹ̀ ẹ wò títí obìnrin ọlọ́ ọlọ́ọ̀ni ohun àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ẹ́ tó ní làákàyè ṣùgbọ́n ọlọ́run sọ tó lára ìdí yẹn nípa ọtí tí ẹ ti lágbàdo kò ní ìpè ọlọ́run tí wọ́n máa mú sí o ìmọ̀ tọ́lọ̀ ń sọ ọmọ àti ìtọ́tọ́ tó da bẹ́ẹ̀ èyí tí ó sì ṣe ní ìtùtà oná bẹ́ẹ̀ àwọn ọlọ́run láti rẹ̀. iná bù yẹn òun á da fún ẹtọ́ bá ń jẹ́ ọ̀bá ìgbẹ́ yá dáadáa lẹ́nu èyí kó dẹ̀ ń ṣe bí wọ́n ti fi òògùn náà ṣe wọ́n bá dà á pọ̀ báyìí ìrọ̀rùn kìrọ̀kìrọ̀ lọ́yàgbẹ́. ọlọ́run bá sọ yìí pé wà á wò ká rọ̀bùkà ilà nàhálì àní tẹ̀kìlì mínà lìdìbà àdìbò yòówù sáwọn wà mí náà ṣàjà mi wà mí nà ẹ̀yà àrídùú ọlọ́run fi òye rẹ̀ ó fi mọ ànáhálì kòkòrò oyin ìgbé àdé tẹ̀kìlì mínà lìdìbà àdìbò yòówù sáà ìgbé kọ́ lọ mú ilé ìgbé látara òkè wàmínà ìṣájárì àti látara àwọn adi wàmí máa yà àríwú àti lórí gbogbo bí àwọn sọ́sẹ̀ ìlú ìyẹ̀kẹ́ bá máa ga sókè kó wọn máa lọ mú jíjí ọmọ ẹbí kọ́ máa mú látara rẹ̀. a ti sọ fún wa wáyé nígbà tá a sọ̀rọ̀ nípa tẹ̀mú yìí lè lè gbogbo sọ̀rọ̀ pa Quran lọ́dọ̀ àkọ́kọ́ ètò ìdí wáyé ṣe ń jẹ́ iṣẹ́ tọ́lọ́ ń gbé náà àwọn àdínábí ọlọ́run tó ń rán ọ̀sẹ̀ láìka lọ́sọ̀tọ̀ àwọn àdínábí ọlọ́run

lọ́lọ́ nǹkan tó wà áwọ̀ káyé náà ìlà òǹtí ńlá àdàbìrì ìbí. àfi òye àfi òye wa fún ìyá Musa ife kó fún Musa lọ́mú lẹ́yìn báwọn lọ́wọ́ agbọ́rọ̀ yìí lọ. ṣé wàá fi fi ọ̀sọ̀ ìsọ ọlọ́run mọ̀láyíkà sí lọ́wọ́ àtọ́jú àjọyọ̀ ọlọ́run ní ìyá Musa ọlọ́run àdàbìrì ọlọ́run ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ́kùnkọ̀ọ́ torí kọ́ra olúwa máa àrísálẹ̀ náà kọ́bílíkà ìlà àríjà lánàá ìlẹ̀ ìgbẹ́ ọlọ́ọ̀ni àrùn ṣáájú rẹ̀ rẹ̀ àlẹ́bí ju àwọn ọkùnrin lọ àwọn ọkùnrin lánà tá a ti wọ́n lágbègbè ọ̀rọ̀ tí yóò bá lu ọlójú ilé yóò dùn ara àwọn ọkùnrin lánà láwọn tá a lágbègbè ọ̀rọ̀ ṣáájú àdéhùn kàkà àdéhùn àdéhùn ọ̀rọ̀ bóòlù tó lọ́wọ́ lẹ́yìn ìgbà náà lọ́lọ́wọ́ á sọ pé tó mọ kúlé kúlé samurọ́ọ̀tì ìwọ kòkòrò yín máa jẹ gbogbo èso pátápátá tọ́lọ̀ bá ti rọrùn fún mi o kọ́rọ́rùn kọ́kọ́ jẹ́ bí gbogbo èso èso bí òtún bí tó ń gbé ṣùgbọ́n a sọ pé kẹ́límọ̀ kúlù tí wọ́n bá ti dá akọ rẹ̀ ẹ̀dẹ̀ hákàdùkù ní ìbámu fi ṣe sọ ni. kì í ṣe pé tá a bá ti ní kúlù tó kúlù wá tari gbogbo nǹkan rárá o ní ìbámu ti ti ń lọ wọn náà rẹ bá gbogbo yẹn gbogbo nǹkan tó ṣe fẹ́ pápá ṣùgbọ́n gbogbo nǹkan tó rọrùn fún ṣe tí mo mọ̀ pé ìyẹn mo rò ká gbogbo nílé

So, tí ẹ bá ti lo kẹ́límà tó kó lù ní ìbámu sí ìdí wọn sọ̀rọ̀. ọlọ́ni tó máa kulí tó máa kulí ní kulí sámárà lọ́ọ́ máa jẹ́ káàkiri tó gbogbo ètò fábílù kí gbogbo la rọ bìbì gbogbo la kótó ojú ọ̀nà tọ́lọ́ ọba rẹ ti là á lẹ̀ tó ti rọrùn gbólóòlù yẹn láti fi gbólóòlù yìí tọ́lọ́ ti ti rọrùn fún ọ. kálukú mọ lórí íńtánẹ́ẹ̀tì lórí ojú ọ̀nà tí ń gbà tí rìn ẹyẹ ní bó ṣe ń bò ó sì fi ó lè bò dé ó sì máa tọ́jú pé ó ti dágbára òun lọ́wọ́ gbọ́dọ̀ kò débẹ̀ máa yíwọ́ ni gbogbo àwọn ìra yẹn gbogbo àwọn tí ń rìn lẹ̀ àwọn náà lọ wọ́n sì máa fi lò padà tí ọba dé bá dá ìbá ti tó bẹ̀ ṣùgbọ́n <laughs> àwọn ògbé lọ sí táwọn mi lọ́wọ́ àwòrán á ibò alòmùdájú lónìí wàá mọ wálé mi mọ ara rẹ̀ ọlọ́ni ìwọ ìwọ ìwọ ìwọ kòkòrò yìí ó lè rìn lọ́dún tó níwọ̀n bá bàbá yóò mọ ọ̀nà padà yóò padà yẹ ó ti mọ nígbà bá ti fẹ́ yọ ọmọ gbé yọ ọkọ ọkọ tẹrẹ yóò tún jẹ lọ wá sí kiri nǹkan tó yóò máa gbé bọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá ní ti múra jọ máa gbé lulẹ̀ ọlọ́wọ́ mi ń ya sàrà tẹ̀lé àwọn nǹkan mú tí awọ kó ní iná jáde láti mú oyin fi ìtìfá òun lè nàá tí wòsàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn inna fi dhalika la ayatan li qaumin yatafakkarun ohun àmì bẹ́ẹ̀nbẹ́ yẹ fún àwọn èèyàn kí wọ́n bá nílò akẹ́ kí wọ́n bẹ́ẹ̀ ronú ipe ọlọ́mọ tó bí o nínú ìtọ́jú tọ́lọ́run ti fẹ́ dàrí àìmọye nǹkan ńlọyìn wúlò ṣùgbọ́n má gbàgbé o kìfá ńlọlọ́pẹ́ o ọlọ́wọ́ sọ pé àkìfá lò kìfá ń ìran ẹni ní olùkọ́ ní ìfẹ́fẹ́ o tọ́lá àwọn èèyàn wa nígbà wọn bá ń sọ̀rọ̀ ajé wọn lè pé kò sí kò sí sí oyè wò kò sí tó nígbà wọn bá ń sọ̀rọ̀ ajé nù so one kind of ìlọ́lọ́run síbẹ̀ kìí ṣe gbogbo òwòsàn kẹwàá ní orí ìyànjá rò kọ́tà máa mú yín <laughs> máa mú yín tó èyí bá wò tó ti èyí èyí á sì máa ti tìfáwò ẹ̀ sọ́ọ̀bù tìfáwò dáàbí ẹ̀ tìfáwò nábàwù tí wọ́n ní tìfáwò nábàwù èyí tìfáwò dàtú tìfáwò nábàwù pé ìwò náà bàtà nígbà sálàmù ànágbà sálàmù ọ̀rọ̀ wọn ń tẹ́ o ibi láti fi ń tèmi o ibi láti fi ń tèmi bá lè gba arọ́ tọ́ba tọ́ba tọ́gbèsè tọ́ba fẹ́ máa tèwòtọ̀ o èèyàn bọ́dọ̀ ọsibítù ni bọ́jà kílíníìkì ni. bọ́jẹ́ traditional eh, ọ̀sẹ̀ clinic náà ni kọ́ọ̀kọ́ bẹ́ẹ̀ kábọ̀ tó tó sínú ntọ́ba wa jẹ́ halal ọmọ látara àbí ọmọ látara bòmí ọmọ lò má mú aramu mọ́ tùmọ̀gá wa ní tìfáwù pé tànàbí pé kọ́ wa lọ ra eh, ní bòde. tọ́ra ìbú ìbí tí èdè bá nàbí lọ sọ ọkọ kó ànábì ìpàǹdẹ̀dẹ̀ nìyẹn ọkọ ànábì orí ti kọ àwọn ìyàrá jẹjẹrẹ aláàtúndì bí ti nìyẹn wọn ti ọwọ́ àdúmọ́tò náà sọ gbogbo àjọ inú ẹ̀sẹ̀ ńláńlá lọ́wọ́ ọ̀fẹ́ sì ń jẹun nù. bóòlù tó àwọn ọkọ̀ àwọn ànábì sọ̀lọ̀ dálé ọmọ dálé lé àwọn èèyàn ọ̀ dálẹ̀ kó ní àbí sọ́ọ̀bù náà ni òní náà lọ fà ní nítorí ọmọ tàbẹ láti máa ta nǹkan kọjá àdáàdì mọ wàá parọ́ mọ́ ẹ̀sìn mọ parọ́ mọ́ àdéhùn sàtọlá táwọn èèyàn bá ń rí negative result ńbẹ islam mọ fún òní ọmọ àbúrò ti sọ láti kánò tó ti sọ ọlọ́run ọmọ ayéjọ́ tó ti sọ wọ́n wàá rọ́ọ̀mù kẹ́gì máa ń èèyàn wá ń ra wọ́n chemical committee ti ké ntẹ ẹ bá wá rí ẹ bá lọ yọkàn sẹfún yín ni yóò ní yóò ní sífà áwù nàbà wí ẹ tíbù nàbà wí ni ebi kọ́ yín ròyìn rẹ̀ nù tíbù nàbà wí yọba máa gbé báwo yẹn yọ wà á dákun tí ń ṣe gan yọ wà á dá ẹ fara mọ́ ẹ ní ìgbà bọ́ọ̀lù a àdánwò tó ń tẹ́mi ìbọn yọkàn ti sọ́ọ̀nù yìí tẹ́mi ìbọn yọkàn ti sọ́ọ̀nù yìí àwọn alágbọ́n ti ń lò ìtò òjò nígbà tó tó béèrè lọ́wọ́ apá wa kan nígbà tó dúró pé ya èèyàn àmọ̀ ṣe nàìjíríà rẹ̀ ìtọ̀ òjò ó tún wá ní ìtì wàrà mọ́ wàrà ara rẹ̀ ó ní ni wọ́n lò èèyàn ń jàgbẹ́ ni o àbí gangan ni o àbí kò ara rẹ̀ ò pépé ni o ó ní wọ́n mú ọlọ́run ti fi ó ti wà ní àtà tẹ́lẹ̀ láti ni ti sọ fún àwọn àwọn àràní wọ́n wà nù àdí tó ní kó lọ mú ìtọ́ra fún mi ọ̀n bẹ́nu àwọn àfa àtọ́tọ́ pé ìfáwù ni ọ̀n bẹ́nu àwọn àfa àtọ́tọ́ pé kòtò sí yà nẹ́bì mi tó ọ̀fẹ́ ti dán wọn wò ni tó ní wọ́n ó ní gbàgbọ́ láti ní ìwà sára bá kéde pé wọ́n á lè wá lọ́mọ ìtọ́ra fún ọ̀rọ̀ kọ́ lójú lọ́dọ̀ àwọn àfa lórí ẹ̀ ìbáwọn èèyàn wa ẹ bá sá ti báyìí tí bá wú ẹlòmíì tó ń kéde omi agbọ́nú òwú ilé náà ó kéde òmù zẹ́mzẹ́m tó o fi sọ́ndà application tó o fi sáfù ẹ̀ níjọ́ àwọn àgbàlagbà tí wọ́n tó lọ mọ́ta ó ní yóò tuntun wọ́n lò lójú ọ̀nà àwọn kan máa lu bí ọdún kan gbà mí gan tí wọ́n tó dé mọ́ta àgbà tó fi nǹkan tí wọ́n fi kò sí mọ́tò ńgbà wọn bá tún wá dé wọn tó omi zẹ́mzẹ́m bọ̀ omi zẹ́mzẹ́m ó tó rà pẹ́lẹ́ omi láwọn developed countries omi tó bá ti paapu dáadáa nǹkan bí ọ̀wọ́ta nǹkan bí ọ̀wọ́ta tá à lò bí àwọn oníke yẹn tó bá ti kẹ́kọ̀ọ́ dáadáa duration rẹ̀ kọjọ́ ló lọ rẹ̀ ni ẹ̀fọ́ àrùn ìdèjẹ́ bẹ́ẹ̀ náà ni ẹran adìẹ tẹ́ bá gbé sínú fridge sínú ni ẹ̀fọ́ àrùn bóòlù lọ bu omi wá ní omi tó omi káwọn èèyàn máa ń wà tó máa ń táwọn borí títí nǹkan tó ti wà yìí kó tìtì omi ìdéyàn já lójú ẹsẹ̀ gan èèyàn gbọ́dọ̀ dúró níbi ìpadà tó sọ mọ́ ń bọ̀ báyà nílùú nàìjíríà bá wà omi ẹ bá wọ tàbí ó tún bọ́lọ̀ dúró náà ni ọ bọ́lọ̀ dúró ni ọwọ́ kó o ti lásán o ti lè wà bàtà méjì kó o tó ti jẹun tán mọ̀ ọlọ́run wá ní ìwòsàn ń bẹ níbi oyún fún yín kèé wá sójú nìkan bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀dá mi inú ẹ̀dá ọlọ́run tọ́yẹ pé ọlọ́run fi ìwòsàn sí wọn lára fọmọ ẹ̀dẹ́ ènìyàn. tó bẹ́ẹ̀ náà ni ewé bẹ́ẹ̀ náà ni egbò ọ̀wọ́ tí kò dúró lé lórí ni pé ọ̀ tẹ̀bọ̀ sọ́lọ́run nítorí ọba ti mọ̀ díẹ̀ yà á tètè béèrè lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n jó mímọ́ ọlọ́run tó ń sọ fún anusọ́tò mílíkì ìpè awalam yàrá ìlà sọ́yìnì ọkọ̀ọ̀hún kan fáàtì wáyà kọ́dẹ́nu máa yí kúndínkù náà yí là rahman iná wo gbogbo lè ṣe ìbáfi nínú ẹ̀dá tá a fojú inú kó sì lẹ́bi lára. oná ní ẹyẹ ọlọ́run nífẹ̀ẹ́ wa wo ẹyẹ tí ń yìí mi ẹ wo yé sí ni tó ṣe pé ìgbà mi lọ́wọ́ ọ̀rọ̀ bí ọmọ ogun iná bá a yọ̀ọ́ fún lẹ́bí náà ẹ̀hẹ́ ìkọ́ ti ló náà bíi sọ á ní lọ́wọ́ ọ̀rọ̀ bí wàá lọ́jọ́ àwọn ọmọ ogun nígbà míì wọ́n ka ìdí ẹ̀wọ̀n kò báyìí ṣùgbọ́n níbi tí ó ti ka kò bèrè pé mo bá bẹ̀rẹ̀ o bèrè pé mo bá fẹ́ bẹ̀rẹ̀ kó ló pé o wọ́n bá dẹ̀ òye ọjà wọ̀nyí nígbà bá dé péjì kan yóò kó dẹ̀ sẹ́yìn ló da nínú ìmọ̀ ẹ̀rọ yọ̀dà rẹ̀ dára máa yí wípé kó o nà ilà rahman ọlọ́ni kọ̀tẹ́ tó ń wọ́n dúdú ọlọ́wọ́ bá láàánú lọ iná owó gbogbo lè lè nbà fi ọlọ́run lórí àwọn ẹ̀wọ̀n yìí ìtọ́pọ̀ ni kódà kan ìkànnù àwọn àbá onírọ́bìlà alàmì oníokó túlù sí alukur'an àbọ̀ àbọ̀ ọ̀dẹ́yẹ onígbóló rọ́bìlà alàmì náà ti bẹ́ẹ̀ bí alihamudulilayi rọ́bìlà alàmì rọ́bìlà alàmì náà nìkan okó tu tọ́ọ̀dù kur'an kí ẹ bá tó tuma yẹ kí ẹ bá tó tuma tọ́ọ̀dù kur'an ń àtọ́jú tòtí túmọ̀ sí pé kéèyàn máa ronú lórúkọ àgbà tó bá ń ta lọ ìtumọ̀ tó kú síbẹ̀ ọ̀pọ̀ bọ́lọ̀ ń bá ti fún káàdùn kúlò méjì ni. a ti sọ̀rọ̀ ń àwọn ẹ̀dá tó wà lókè a àwọn ẹ̀dá tó wà ọ̀lẹ́mì àti ìtọ́lẹ́mì. inú àwọn tó wá wà ní ilé lẹ́ẹ̀lẹ́ a ti sọ̀rọ̀ ń ìkejì àtàwọn ìní òtò ló wọ̀ tába tó pawó pọ̀ ìláwà àbúrò ló yóò sì máa ṣe tẹ ẹkẹ́rì bí àtọ́lọ́ òde mẹ́ta inú ẹ̀ náà ni ògùn tá à ń lò yẹ wọ́n pa àwọn pọ̀ wọ́n bá fún ló kọ́ eléyìí ni fẹ́ńsìkì eléyìí ni panadol eléyìí paracetamol eléyìí ni eh, nǹkan kẹta nínú ẹ̀dá ọlọ́run pa pọ̀ bá fún ló nípa kó wúlò wa. bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn oúnjẹ tẹ́ẹ̀mì tiẹ̀ mọ́ra wọn mo lọ sí Zaria àjọ kan tí mo fi ọmọ ìyá kan wò bẹ̀ wọ́n sì ń gbé oríṣiríṣi oúnjẹ wá fún mi tí n bá gbàgbé àbí ìmọ̀ràn ti kílẹ̀ ní títí àgbàdo ní à kílẹ̀ ní títí àgbàdo ní à ní Zaria láwọn Fúlàní Fúlàní lẹ́ni yẹn ní àwọn Fúlàní máa gbé ní Fúlàní fẹ́ méjì o Fúlàní gbó wà Fúlàní ní òlúwa o àwọn tí gbó yẹn ń dá àmú yẹn àwọn tí ní òlù àwọn ní àwọn ní kíní tí wọn wọn lẹ́kọ̀ọ́ tí wọn àwọn tí gbó wọn ọmọ tẹ̀sẹ̀ nù mí lẹ́gbẹ̀yìn mọ́lù àti gbogbo nákàlí gbogbo jẹ́ bá lè ní sára òbúgbó jẹ́ bá lè sá àgbàjìnà ní ọmọ kọlà wọn lógbó owó ọmọ nǹkan méjì bá lọ kódà bọ́ wọn méjì ní wọn kò ní kú bí lọ àwọn ẹ̀rẹ́ fi ń ba yíjà bẹ́ẹ̀ tọ́jú wọn <laughs> bóòlù ẹ̀jẹ̀ kú o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kú wọn kú òun àìmọ̀ kan ó yẹ ká máa sọ̀rọ̀ yẹn náà èdè pé ká máa sọ̀rọ̀ kó wọn lọ da dùnkẹ́ òkú nìkan ló lọ pa àyàn nìkan lá máa sọ wọn ò ní orientation wọn ò ní civilization gidi so inú abẹ́lò ni pé nígbà tó gbóúnjẹ àwọn irú ilé òsì ilé káàró òkèlè inú ẹ̀dá ọlọ́run náà ti inú oríire ìtọ́lọ́run rè wá ní ẹ̀rọ ìjà àwọn ọ̀fẹ́ ìmọ̀ wá àgbàdo náà lọ́dọ̀ ti wá tó jẹ jẹ wà rẹ jẹ wà rẹ lébi nà inú inú inú ìtọ́lọ́run rè ọmọ náà àwọn ẹ̀dá. bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi nǹkan mímu àti oríṣiríṣi àwọ̀ àwọn kan ní aláwọ̀ tó kún lọ́fẹ̀ẹ́ àbẹ́ ẹ̀kọ́ ni ẹ máa gbọ́ yìí <laughs> ya dùn wọ́n ni <laughs> wọ́n á fẹ́ fà mí àbẹ́ ẹ̀kọ́ ni wọ́n nà sí òpè yìí òpè yẹn wọ́n nà sí òpè yóò tó ẹ̀kọ́ owó tí wọ́n ti gbà mọ̀ fọ́ mọ́tà tọ́ra wọ́n <laughs> kájú máa ń tẹ bọ́ra tó fi tó bẹ̀. ìtàfẹ́nu bẹ̀ nítorí fi ti àwọ̀ yẹn nínú àwọn ẹ̀dá ọlọ́run ẹ wú ọ̀gà dídé máa ń ṣe nítorí wọn ti dúró sí báyìí kò ní pẹ́ àwọ̀ rẹ̀ ti máa rí lára rẹ̀ inú ẹ̀kọ́ tó lọ́n fi rí ọmọ ẹ̀dẹ́ nìyẹn ni wọn náà ní ìdí ìdí pé kò fi ṣe ìdá nítawọn èèyàn náà fi ń jẹun ní gbogbo àti gbogbo wa. so bẹ́ẹ̀ náà ni aṣọ tá ń wọ̀ lóríṣiríṣi àti pattern tá ń ṣe sí àti bí development débi sìn lára rírè tọ́lọ́run rè wá náà ni ló fi jẹ́ agbẹ́dẹ́bẹ̀ bẹ́ẹ̀ náà ni orí bíi ti máa ti ọmọ ẹ̀dẹ́ ènìyàn gan tẹ́ ẹ bá wù ṣe kí rẹ̀ yàtọ̀ tó máa ti ọmọ ẹ̀dẹ́ ènìyàn gan yàtọ̀ tó máa ti process yẹn ọbẹ̀ rẹ̀ mú bọ́bá yìí jẹ́jẹ́ ẹ̀kọ́ ti bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ lọ ata náà gbọ́dọ̀ kó ata kẹ́kẹ́ bẹ́ẹ̀ ẹ dòbi ti kọ́ máa ba ẹ̀rọ jẹ́ <laughs> ẹ̀kọ́ yọ jẹ́ èyí ó di ó di tọ̀ èyí ó di ìgbẹ́ ó di ìgbẹ́ èyí ó di ẹ̀jẹ̀ ó di ẹ̀jẹ̀ èyí tó yẹ pé lára ẹran ẹran ara rẹ̀ náà ni millions of cells lọ́wọ́ lára èèyàn millions tí ò ṣe rà torí ẹ̀ ló jẹ́ pé ìtọ́jú èèyàn ọgbọ́n nìkan ló lè ṣe ọmọ ẹ̀dẹ́ yìí ọkàn máa gbìyànjú ni ní bàbá bọ́lá bá ti fún alóye mọ́ sẹ́ẹ̀sì mélòó lọ́fẹ́ mọ̀ nínú sẹ́ẹ̀sì ẹ̀ ló fi yìí yọ ọdún tó lè kárí ìyá rẹ̀ kárí sẹ́ẹ̀lì ní ilẹ̀ tó lè jẹ́ ìdílé sẹ́ẹ̀lì. ọdún ti ní sẹ́ẹ̀lì sẹ́ẹ̀sì yẹn làwọn èèyàn kan sọ́jì lára rẹ̀ kì kí rẹ̀ ti fi ń tó àwọn èèyàn ti ń tó jẹ́ nísìnyí àjàjà ní China ni wọ́n ti ṣe sọ́ọ̀dìtì yẹn èyí tí grain ẹyọ kó ju grain èdè owó lójú ibi kan náà ti grain ẹyọ kan ti máa wù tẹ̀lẹ̀ kí ráìtì ò lè bá àtò jẹ tí wọ́n tún ṣe sọ́ọ̀dìtì bó ló ti ṣe increase bẹ́ẹ̀ náà la jẹ táǹjẹ adìẹ dídá àbàdì àdéhìkì sọ́ọ̀dìtì lórí sọ́ọ̀dìtì náà ni àtẹ̀yìn ojoojúmọ́ tí ọ̀sán máa yé lọ sí òní bàbá tí ọ̀sán máa yé lọ sí òní bàbá lára rí ìtọ́lọ́run yọmọ ẹ̀dẹ́ nìyẹn. bẹ́ẹ̀ náà ni àwọn kẹta ń gbé wá káàkiri àti development wà lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni tá a fi ń tètè sọ ọ́ tí ò ti ti tẹ́lẹ̀ téèyàn ọmọ òkè àhà kódà bí wọ́n bá jí àwọn ẹni jọ̀ ní ẹgbẹ́ nǹkan báyìí máa ń bẹ̀rẹ̀ yóò ní rárá òkè ti dọ́jọ́ àbálùjẹ̀nu ni ẹ̀ ń lò ní ẹlòmíì òkè àbálùjẹ̀nu ni <laughs> tí ẹ tó wà ní ìdíyọ́ máa bára amẹ́ríkà sọ̀rọ̀ tó bá ti ń dọ́ọ̀bù yóò bá Australia tí wọ́n jọ sí ní nàìjíríà sọ́jà àtúntì àtúntì lè wúra wa ní ìsìn sórí ń ọwọ́ tó ní dùn tó wú oúnjẹ tí ò sí wájú rẹ ó sì mọ̀ lọ́wọ́ oúnjẹ dẹ́kun lórí mímọ́ àlóyè yàrá ọ̀gá ẹ̀yin ò mi gbé kámẹ́rà náà rí tí a mú <laughs> ẹ wò títóbi ọlọ́run ọlọ́run ti fi sọ fún wa láti tipẹ́tipẹ́ ìdí ọlọ́run bá mú ká sọ̀rọ̀ ọlọ́run bá àlejò ọlá ọwọ́ àlejò àjò rẹ̀ àbàmọ́ náà lára ti ń bá wa musa ń lò wájú lù wá ìfẹ́ta bìí wájú lù kọ́ dájú lù wá orí yẹ pẹ̀lú ojú wa kò ní kó mẹ́ wàkà ńlá ọlọ́mọ ọ̀hún sàtẹ́ kìbí máa gbàgbọ́ wo ló torí ọlọ́run ìgbà lọ́mọ musa lọ́rọ̀ ni ọlọ́run fi ń tọ́ wa sọ́nà lórí gbogbo eléyìí pé àwọn tó fojú rí là ń dá akọ láti ẹ̀sán aṣọ nínú àwọn ẹ̀dá ọlọ́run ti bẹ lókè ìtaari àti ìta àìsọ́nà ọ̀dọ̀ fún wa nínú ẹ̀dá ọlọ́run ti mẹ́lẹ̀ ìtọ́jọ́bọ̀rọ̀ tuntun àti ìtọ́jẹ́ tó lẹ́nu lára nínú ẹ̀dá ọlọ́run tó fi pé ọlọ́run náà ló ti kálífù rẹ̀ ṣùgbọ́n òmùrù màdàwíyá ni àwọn afrasins ni nítorí òde fojú rí ṣùgbọ́n ọlọ́run náà lọ́dà ona tó ń bẹ lórí èpè lórí èpè tó yẹ kó náà tó kó sínú alihamudulilayi rọgbìlà alámi ọwọ́ àmì tọ́lọ́ ti ń tọ́jú gbogbo ẹ lápátápátá nínú ẹ̀ náà ni mà tí ò dé kojú o lè ra àbá mà bá wá ní ìmọ̀lórí ìrọ̀lì àti pé òun lò tí bẹ́ẹ̀ tẹ̀lé kọ́sẹ́ ń mà ṣùgbọ́n o lè rí àmì ẹ̀rọ ń gbèjẹ̀ bá sọ̀rọ̀ lára. tọ́ba sọ̀rọ̀ lẹ́nu ló fi rí àmì ká ah, ìmọ̀ ń bẹ lára ilé ìmọ̀ ọlọ́run náà lọ́sẹ̀ bẹ́ẹ̀ mọ́ a lára títọ́jú ẹ̀dá náà sì ni lọ́lọ́run sọ pé ikọ̀rọ̀ ọ́fíìsì mi rọ sí kálẹ̀ ní ìfọ̀lá kọ̀lákọ̀lì ní sáánà mi ní alam ikọ̀rọ̀ àwọn rọ́bù kalẹ̀ alẹ́ yìí alama dèlè kalam alama lè sáánà báwo sábàbí yà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọlọ́run ọkọ ẹ̀dá lẹ́kọ̀ọ́ kéde yẹn o alámọ̀délọ́kọ́lá kéde yẹn ọkọ ẹ̀dá lẹ́kọ̀ọ́ láti di gèdè ẹ̀kọ́ pẹ̀lú ibi àkọọ́lẹ̀ ṣùgbọ́n ọmọ ẹ̀dá ènìyàn ọlọ́run tó wá sàkọ́lé fún látara akíkọ́ sẹ́lẹ̀ yìí ọlọ́run wá tó fi tí ọmọ ó tó fi màá àìmọye tí wàá àìmọye ìwé ẹgbẹ́ àwọn tí wọ́n ní bí wọ́n ti ẹ̀wà sáré wọn ti kẹ́ fún níbẹ̀ ó lè má dàbí oní nǹkan o ó lè má dàbí kéyìí o kéèsì ẹ̀ fèsì òfèèfì o ṣùgbọ́n azaraba nìkan á ti lẹ̀ tọ́lọ́mbà tó wá fún òye tó bá tó wá fi òye rẹ̀ fọ́nà ẹ̀dẹ́ ènìyàn yóò tó tó wá lè mọ nǹkan ju ẹ̀tọ́ kọ̀ nǹkan gan lọ ọlọ́ni wà á lè lọ́kà máa lọ nípa nípa àlàbò wà ká nàkọ́bí olùlàyé àlè ìka àwọn ìmọ̀ ìwà nábì tó kúkú mọ̀ tẹ́lẹ̀ tọ́lọ́mbà rẹ̀. nítorí ọmọ tẹ́lẹ̀ ọlọ́run fi mọ̀ ọ́ ọlọ́run tó fún ọ ọwọ́ adi lórí rẹ bẹ́ẹ̀ náà ìwà yẹn ọlọ́run náà lórí ìwọ ọmọ bára wàhálà tí gbogbo ó ti lọ tí gbogbo òní ó lé nǹkan ọmọdé tí gbogbo ra ọlọ́run náà lọ dá lóríṣiríṣi lára rírì ìtọ́lọ́run rí ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà yìí yóò bá wọn wẹ́ nǹkan bá ti ẹ̀mí kẹ́rì wọ́n ti ti tìǹkà kí ìrẹ́rẹ́ lójú tí líle méjì bá kanra wọn wàhálà ni o wàhálà fìdí náà ni ẹlẹ́wàá lẹ́nu parí ìjà ẹlòmíì ò ní tọ́jú ìyàwó rẹ̀ dáadáa tó bá ti tọ́jú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tòró kò wájú rẹ̀ tó jẹ́ pé o ti mọ̀ kó ń jẹ́gbẹ̀ẹ́ ní tí o tó jẹ́gbẹ̀ẹ́ náà máa fà jẹ́gbẹ̀ẹ́ máa fún mi tó ti fẹ́ kọ́ màá fún tọ́ba ti màá fún kò ní sòrò mọ́ wọn bá bá ti mọ̀ nípa ẹ̀kọ́ gbogbo ẹ̀nu ọlọ́mọ bá gbé ẹ̀ẹ́sù kankan yìí ẹ̀ bá bí mo gún fúnra ti dá wa lára rírì ọlọ́run bẹ́ẹ̀ náà ni ìbẹ̀rù ìbẹ̀rù ọlọ́run ìpayà nínú ẹ̀dá ọlọ́run náà ni yàrá rírì ètò ìtọ́jú ọlọ́run àti máa tẹ̀sí àti máa tilé ayé tí ọba wa sá ìmọ̀ oúnjẹ wo lọ́mọ ẹ̀jẹ̀ iṣẹ́ wo lẹ́sẹ̀ ń tilẹ̀ bí lẹ́sẹ̀ rẹ̀ ńgbà láwọn sábà ń tẹ̀sí bá ìmọ̀ káwọn ti dòmí mọ̀ mọ̀ wọ́n mọ̀ látara rẹ̀ lára aríyè yẹ̀ dáná ìjọba wa ń kó pé àwọn ọmọ tuntun primary wọ́n mọ̀ ní àìmọye job opportunity ó create strong nation strong nation ńgbà tí yẹn bá ti ní ńgbà tí yẹn bá ti ní olórí téèyàn mọ̀ wípé kìí saládìyàn burúkú téèyàn bá tẹ̀ lọ́rùn kìí saládìyàn burúkú kìí ṣe pé adúrò lè tẹ̀lẹ̀ látọ̀dọ̀ rẹ̀ o ó lè ṣàtúnṣe tí ó dá wàhálà lẹ̀ ṣùgbọ́n ọkàn rẹ̀ balẹ̀ pé kò lè mọ̀ọ́mọ̀ ro aburú ọ̀ àpèyàn tó rí rẹ̀ nù ṣùgbọ́n àwọn tó ṣe pé à tọ́ba rọrùn fún wọn kátẹ́gùn lẹ́gbẹ̀ẹ́ wọn ìbá dúró fún lẹ́gbẹ̀ẹ́ tí ẹ bá wà lórí ìjọba èyí tó bá tiẹ̀ ṣe déédéé gan ẹ ní trust wọn ṣebí ilé ìwé ni ẹ ń propose pé àwọn ẹ dáwọn kan padà fáwọn tó ní àkọ́kọ́ ná gbólóhùn àwọn tó níhùn ìlẹ̀gà ọba òfin mu lófin tá a jọ ń lò níbi kéèyàn sọ pé mọ́ọ̀tì ní ìsìn lẹ́yìn twenty five years thirty five years tíjọba ti náwó lórí ẹ̀ tó ti tún ṣe tó ti lórí mi kọ́wá láwọn ọ̀sán mi ni kí ni á ní ṣé gbogbo tó wà bẹ̀rẹ̀ ẹ̀ ní gbogbo ntọ́ gbogbo ntọ́ jẹ́ sí ìlú lẹ́fẹ́ lẹ́fẹ́ transfer fún wọn yẹn tẹ bá lẹ́fẹ́ ti partnership for certain purpose with problem ẹ̀jẹ̀ àmọ́ conditions tí òfin ní geopadise tí òfin ní fa wàhálà fún wọn yìí àwọn tó ní gbólóhùn kọ́kọ́ rọ́ọ̀nù. lẹ́yìn ìgbà náà ẹ wá sọ wípé sílẹ̀ èwe ó lè ní àmójútó lè dín wàhálà ìnáwó ìjọba kù ńgbà ọ̀jẹ́ pé ńgbà tí ìlú ìlú lówó náà lọ́ńdọ̀nù amẹ́ríkà bírítéènì kankan ẹ̀ japan ẹ̀ gbówó wá lọ tó bẹ́ẹ̀ tí ẹ̀ bẹ́ẹ̀ tí tó jẹ́ ní àlè yín àlè yín náà wà láti ta ẹ̀yọ̀ wá ti tẹ́ fún wa nàìjíríà pé ká lónìí. èyí náà lẹ́ẹ̀dẹ̀ jẹ́ pátánù pọ́tìnì yẹn orílẹ̀-èdè ọmọ asanwó yọ ọmọ asabere ọmọ asẹ́ńtẹ́sì àbí ọmọ asabere ọmọ asẹ́ńtẹ́sì èyí náà ti pàtẹ́kì nù kọ́ńtì tọ́jà kó náà lọ́rọ́ nù ẹ̀ ẹ gba táàkì ẹ pa kọ́ńtì bá filẹ̀ náà náà tọ́jà pé ọmọ ìlú lọ́sáájú ìjọba èdè ìjọba lọ́sáájú ọmọ ìlú ọmọ ìlú lọ́sáájú ìjọba nígbà ọmọ ìlú wà ní ẹrú ní pé ọ̀yẹ́ ká níjọba ẹ̀yin wá ti aṣọ ajíbẹ̀ yìí ní ẹsẹ̀ mọ́ fún yẹn ẹsẹ̀ wá gbé sábẹ́ kọ́mpìnì kan káàkiri olú ní kọ́mpìnì yẹn náà láti bá mẹ́ bó la ti lè yín lórí bẹ́ẹ̀ náà ni ìtọ́sọ́nà àti ìfẹ́ bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi gbogbo nǹkan tí tó ń jẹyọ ní àsìkò yìí torí ẹ̀ la sọ wípé àbá àwa rọ́ọ̀dù rahimahullah nínú ibi tá a ti kúrò ní. nínú ẹ̀ wọ́n sọ pé nígbà tí yẹn bá mọ gbogbo àlàyé sáǹsọ̀ yìí nípa àwọn ẹ̀dá ọlọ́run oríṣiríṣi ìwúlò ń bẹ lára wọn àti ilé díẹ̀ tí o tó nǹkan rárá nínú gbóló rọ̀bílẹ̀ àdáni ọlọ́ọ̀bá lọ́ba tí ń tọ́jú gbogbo ẹ̀dá pátápátá nínú àyà Quran táàfì bọ̀tẹ́ẹ̀tì lè kó tó di pa dáálé onáà ní gbóló ọlọ́run tó sọ nínú sóràtò àlà Imran àyà èsì ọlọ́ọ̀bá kọ́ pé sẹ́yìn dáhùn máa wọ adínàwó làálàá ìlàhùn. والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم شهد الله ọlọ́nà gbà ọmọ fúnra ara rẹ̀ ọ̀sẹ̀ ife anahu la ila illa hu ikọ sẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn akọlọni kátóló wà ní màláyíkà tó àwọn màláyíkà náà mọ bẹ́ẹ̀ mọ bà bẹ́ẹ̀ wà wúlò lẹ́yìn ìlú àwọn tí wọ́n ní mọ̀ àwọn tí wọ́n gbà bẹ́ẹ̀ ìmọ̀ tó ní tọ́lọ́ ń fìdí kò ń bẹ́ torí ẹ̀ ló jẹ́ pé àwọn onímọ̀ máa ń sọ wípé àwọn tí wọ́n kọ́ nípa ìmọ̀ tó fara sí sí àwọn ẹ̀dá ọlọ́run tí wọn ọba gbọ́ lọ́run gbọ́ àwọn ẹ̀yà wọn pọ̀ jù láti fi àwọn. dókítọ̀ tọ́ba ti wò yàn báyìí tí wọ́n la ìyàn tí wọ́n wọ̀ tí wọ́n wò sí tọ́lọ́ bá ti ṣe kò ń jẹ́ ìmọ̀ẹ́nì oṣù tàbá mi lọ níbi tí olùfẹ́ àá ọgbọ́dọ̀ ah, ah, jẹ́ pé ẹlẹ́dàá ń bẹ tó ti pè plan gbogbo nǹkan tó fi rí báyìí bẹ́ẹ̀ náà ni ẹ bá sọ́jú ilẹ̀ abẹ́ ń bá sọ́jú òfurufú abẹ́ ń bá sọ́jú àwọn àwọn ẹranko ní ìsọ́lọ́ tó dá tí wọn bá wá tí wọn bá gbọ́ lọ́ngbọ́ ìyá tí wọ́n pọ̀ ju ẹjẹ́ ọ̀mọ́ lọ lọ́lọ́mọ ẹgbẹ́ sẹ́yìn dáhùnmáwò ẹnìdáhùn láìlá ìlàhùn wàlímọ̀lá ìkàtù wà olólè ẹ̀yìn kọ́ ìmọ̀ ìbẹ̀lẹ̀ kọ́sì ọlọ́ọ̀bá ló dúró pẹ̀lú ìdíje déédéé pọ́pàpà nínú èdè lárúbáwá kí ni ìtumọ̀ rẹ̀ ẹ́ pọ́pàpà ọ̀pàbùsí ni akọ́pàpà ló ti déédéé àlùmọ́kẹ́ lòdì sí déédé àlùkọ́ tuntun ló ń dàgbà. tó nínú àwọn fíìmù tó ṣe wípé tí hamza bá wọ̀ yóò sọ ìtumọ̀ rẹ̀ lòdì kejì ìní kan sàtàwà ṣùgbọ́n mọ́tàrú wọn wà nílò èkìfà ní mọ́tàrú kẹ́sì wọn wà lóṣù mọ́tàrú rẹ̀ tó kẹ́sì yẹn ọ wá lórí òṣùwọ̀n tí ọ̀bá bí ìlú rẹ̀ mọ́. òṣùwọ̀n tí ọba bíìlù rẹ̀ mú àwọn àwọn gbọ́dọ̀ bá wà lórí ní ìlú lágbára ọlọ́ọ̀ba nìkàlọ́gbọ́n nímọ̀ ọlọ́ọ̀ni kọ́ ìmọ̀ ń gbélé pèsè wà á kó sí tú iná lọ́ha ìṣe ìgbóòlè lọ́kọ́ abẹ́ ẹ máa ti fẹ́ràn àwọn ní ṣùgbọ́n kọ́ ó ní wàhùn lè lè mú àwọn onímọ̀ náà gbà pé ọlọ́kọ̀ bá ń bẹ̀ pé ọba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ni kọ́ ìmọ̀ nílé tó sì tọ́lọ́wọ́ bá jẹ́ tó dúró fún déédéé títí yẹn bá lẹ́tọ̀ọ́ sí lọ́lọ́wọ́ lè fún un láìlà ìlàhù kọ̀tẹ́ nìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn abóni nìkan tó tó aláàbì ìṣòlá àti ọlọ́wọ́ bá nìkan lọ́ba tí ò sí ibú rẹ̀ tẹ́ bá sọ pé azza wùdúùdù ọ̀hún mọ́kẹ́ tó lè rí ìrìnsùn ọlọ́ọ̀ba ní azizu ọlọ́ọ̀ba adégbónúba tí ò sírú ẹ̀ alhakimu ọba ọ̀jọ̀gbọ́n nínú àwọn àyà tó tún jẹ mélòó náà ní tọ́wọ́ àdókòrátò ìsọ̀rá àyà eighty five ọlọ́ọ̀ba tó tó wáyé sí àdúgbò nẹ́ka àní ọ̀rọ̀ kúlẹ̀ ọ̀rọ̀ mi ní amúlẹ̀ rọ̀bì wà máa bọ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀ ń pa ẹ̀mí kọ̀fẹ́ dàkàtì òní rúhù nínú ẹ̀dá tí ń mí tí ń dàgbà sókè ìdí ní tiẹ̀ ẹranko ní tiẹ̀ àwọn èèyàn náà ní àwọn èèyàn wà á béèrè lọ́wọ́ ẹ̀mí táwọn ọmọ ẹ̀dá ènìyàn ń lò àtàwọn ẹranko bọ̀ béèrè lọ́wọ́ ń pa rẹ̀ kó lè rò owó ní àbúrò ń díẹ̀ ní nínú mọ̀tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ẹ̀rí pé mọ̀lì àwọn ọmọ ẹ̀dẹ́ mi abilé six billion six billion abilé six billion kálukú ní ìlú ẹ̀mí kí ẹ bá wá sọ pé kọ́ ọ̀tọ̀ ẹ̀mí agolo àbí lóògùn kí wọ́n la kó bí o bí ọba mi káwọn àgbà a sì ń lò ó sì wà lára wa lọ́lọ́ sọ pé wá sí kóhùn ẹ wo iṣẹ́ mi ara yín wọn àmì àwọn ọlọ́mbẹ́ńbẹ́ tẹ́ẹ̀ nílà tẹ́ẹ̀ tẹ́ẹ̀ ní tẹ́ẹ̀ lòwòye ni tẹ́ẹ̀ lójú ni ṣùgbọ́n lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ kìí dúró fi dáhùn bóò ti ṣùgbọ́n mẹ́lì mọ̀tòdó á ní abẹ́ alámi ilẹ̀ sáyé òun jẹ́ ìtọ́lọ́mbà fi mọ̀ ẹ́ ọlọ́run á ní ìtukọ̀ ọ̀sán fún ẹni tó kọ ọ̀sán ibi tó ti wá ní ibi tó ti wá ọ̀sán ní kéde ibi àti ọlọ́run ọlọ́run sọ ọlọ́run sọ pé wàrú kí ni tó mọ wàrú tó látọ̀dọ̀ ọlọ́run ló ti

tanazzalu al-mala'ikatu wa ruhu fiha wa jibrilu ila alayhi salatu wa salam ní abẹ́ ìlú báyìí tòkùnbó ìfò tó mọ́ dínà rí bí ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà kí sọ̀rọ̀ ń nínú wọn ni àbá wa ibùdó wa àjẹjù nínú tíra náà nínú alákọ̀ọ́kọ́ gbà ní sọ̀rọ̀ ní sọ̀rọ̀ bàjẹ́ lẹ́sà ó ṣùgbọ́n ọgbà yìí nígbà tí magnet yìí wà lára magnet tí magnet wà lára magnet tí ọba ti magnet yìí lára rin mọ́ tẹ́ ẹ bá ní kọ́ fà nǹkan kò lè fà ṣùgbọ́n tọ́ba ti wà mẹ́ tẹ́ ẹ bá ti ní ọ̀fà nǹkan yọ̀ fà ó ní bẹ́ẹ̀ ni

tẹ́mi ah, ó ti di dáa irú ara yóò kó lè gba ọmọ ìjọba lọ. accident tẹlẹ yìí ṣe kó ju ẹsẹ̀ náà ló ti di agbẹ́mìírí witness yọ bára ẹni nígbà bá bára ẹni ah, ara ẹni bí dúró mẹ́lọ ìjọba lọ sí ẹ̀. mo so impact ẹ̀mí là àmọ́ pápá ẹ̀mí bá sì wọ àmì Ezi ọba títí lẹ́mi rẹ̀ ama ìgbé a ilé ìgbé lọ kọ̀tẹ́ mi bẹ́ẹ̀ mọ̀ tòkẹ́ ẹni bá àmọ́ yíké ọlọ́run ọba ahóhùn rí àwọn ọmọ ẹ̀dẹ́ gbogbo yìí. wà twenty seven àti eight فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور ọlọ́ni alamtarọ sọ̀wá wòye ní analaha anzala mina sama yuma aa kí ọlọ́nlọ́sọ omi kalẹ̀ láti di ẹ̀rú jò fa akhrajna bihi samaraatin mukhtalifan alwanuha omi kan náà lọ́sọ̀ kalẹ̀ ìtọ́wò kan náà ní bẹ́ fún àwọ̀ kan ní bẹ́ fún. ṣùgbọ́n nígbà tí rúgbìn ọba máa jáde mọ̀tẹ́lì aliwa nùhà oríṣiríṣi àwọ̀ ni ọwọ́ a máa bẹ fún irúgbìn yẹn lóríṣiríṣi àwọ̀ ọmọ kòrò ọ̀yàtọ̀ sí ọ̀yàtọ̀ sí ọ̀sán wẹ́rẹ́ ọ̀sán wẹ́rẹ́ ọ̀yàtọ̀ sí ọ̀sán ńlá ọ̀yàtọ̀ sí bó ti kò mí kan náà yìí náà wà bẹ́ẹ̀ náà nìkanwó rẹ̀ yóò tún yàtọ̀ wà mí náà lè jìbá lè jùdà ní àwọn ojú ọ̀nà tó wá ń bẹ lára òkè tẹ́ ẹ̀ wò yẹn bí dùn èyí tó funfun bẹ́ẹ̀ wà fún ooru èyí tó pupa bẹ́ẹ̀ mo kẹ́ ní fún àlọ́ àná àtàwọn ọmọ yàtọ̀ síra wọn wọ́gàrà àti ìtùtù èyí tó dúdú pírí oná bẹ́ẹ̀ wà mí náà ní wọlé àmì sẹ́lifún aliwa nínú àwọn èèyàn àti dábà àwọn tí ń rápálá lórí ilẹ̀ àti àwọn ẹranko oríṣiríṣi náà wá ní àwọ̀ tiwọn náà tí kan bára wọn mú àlọ́bàbà bẹ́ẹ̀ náà ni àfihàn tó wa owó rí àwọn èèyàn méjì tí wọ́n jọra wọn ní òní jọra wọn láti ọ̀hún láéláé àwọn oníṣẹ́ ìṣègùn bẹ̀rẹ̀ two things can be similar they can never be identical nǹkan méjì wọ́n lè jọra wọn débi pé kí wọ́n mọ́mọ́ yàtọ̀ ni ṣùgbọ́n wọn ò lè jọra wọn lájọ kan kò tẹ̀ ṣe ó rí whatever the case may be ó rí nǹkan tó fi yàtọ̀ láàrin ẹ wá wo àwọn èèyàn bá ti pọ̀ tó bá a fún jíjọra wa ìyàtọ̀ ń sùn wà a tún fi ń dára wa mọ̀ bí ọba wa rí èèyàn máa fi ọmọ ọlọ́mọ gbé ńgbọ̀ bá jọ sí lọ́wọ́ lọ́sọ̀ọ́ bí ọba jẹ́ láàmì kankan nígbàdé wa tẹ̀ bí ọmọ fóònù sáwọ́dì ojú ẹ̀rẹ́ má ti ń gbẹ̀gbẹ́ àwọn tuntun nǹkan mọ́ lọ́wọ́ kọ́mọ jẹ́ pé wọ́n ti kọ́kọ́ ọ̀yá rẹ̀ wọ́n ti kọ́ gbogbo ẹ̀ síbẹ̀ tẹ́lẹ̀ wọ́n bá gbọmọ lọ́wọ́ tọ́ba lọ já àbí ní síyàn méjì bá lọ já wàhálà dé wàhálà dé ọlọ́run ti bàbí kí ẹ kódà tó ń tó bí méjì wáyé ti bá jọra wọn ẹ ń bá láti dáadáa tọ́ba nígbà méjèèjì ọ̀tọ̀rọ̀ tó ti kọ̀lì ní wọn yọ ọmọ pé báyé nìkan nìrè bẹ́ẹ̀ náà láàrin dábà ọlọ́run wa sọ pé tó gbogbo ọ̀rọ̀ tá a sọ yìí iná ayé àtàlùmọ́ àbílẹ̀ ìgbà àbílẹ̀ lọ́lọ́mọ́ iná máa ń léde lárúbáwá inú àdá tó kọ́ sírì ni téèyàn máa sọ pé nǹkan báyìí kò jù báyìí lọ ẹ lè sọ pé iná máa bẹ ìlú nǹkan ìyá ọdún déédú ọmọ nǹkan bíi ju kọ́kànjẹ́ dé lọ́rọ́ ọkànjẹ́ rán mi àbíkẹ́ ẹ sọ pé iná máa kà ìyá ọdún bẹ ìlú kò sí dé lọ́kàtà ń gbogbo eré àti dùdú jùlọ so kọ́sùrù sífà alàlì mọ̀tòbí mbẹ kọ́sùrù mọ̀tòbí alàlì sífà mbẹ ìtọ́lọ̀ wá ṣe ń bì oní ẹ̀yẹ kọ́sùrù sífà alàlì mọ̀tòbí tọ́ ọ bá ń béèrè fún káfíà kò síbi tó ti fi ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ iná máa yà á sàlùmá nínú ibà àdìrí ìrùlámà ògidì àwọn onímọ̀ nìkan ní ẹ̀jẹ̀ kí máa bẹ̀ wọ́ lọ́wọ́ ẹni tó bá ti ń ké ìmọ̀ ń bẹ ẹkọ tí òsì bẹ́ẹ̀ wọ ọlọ́pẹ̀ tí èsì nàìjíríà kọ́lọ̀ kọ́ sàánú wa o. iná àdàkú ọlọ́wọ́ bá wà ọba adé ọba ọba ní alágbára ọba tí wẹ̀ ọkọ̀ ní àforíjì fún ẹ̀dá nínú àforíjì rẹ̀ náà láti yí yóò jẹ́ ká mọ̀ ọ́ yóò jẹ́ àmọ̀ kó ti wá lẹ́yìn tí ọmọ ìgbìmọ̀ Rabbil Alamin àti gbogbo àwọn ìgbìmọ̀ tí bẹ́ẹ̀ lọ Qur'an níta àwọn oṣù tẹ̀lé òṣìṣẹ́ kọ́nà kọ́gbà ní bàádà fún wa ìtọ́ba kù díẹ̀ ká àtúntọ́lọ́ kó sàmójútó fún abẹ́ gbogbo àlù sábà ló lé ayé kọ́nà jẹ́ àlù pẹ̀lú dáadáa kọ́nà jẹ́ àlù pẹ̀lú dáadáa kọ́nà àtúntò wọlé àlù tuntun là. Thank you.

والخطايا نتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وعلمنا بما اللهم اغفر القرآن العظيم في قلوبنا ونور صدورنا ẹ mo máa gbé fọ́ọ̀mù wa náà tẹ́lẹ̀ ń bá jọ sọ́rí èmi ìtẹ̀.